káàbọ̀ padà sórí ètò yín ètò wa Ramadan Kareem ètò alálùbáríkà tẹ́ ń gbádùn hmm, sẹ́yìn náà ń gbádùn bó ṣe ń lọ ọlọ́wọ́n gbẹ̀rẹ̀ ẹnì kọ̀ọ̀kan wa. afáwa tí mo gbé wá láàárọ̀ yìí hmm, sọ̀rọ̀sọ̀rọ̀ ni wọ́n àáfàá ni wọ́n akọrin ẹ̀sìn tún ni wọ́n olùkọ́ni tún wá ni wọ́n tí wọ́n ń kọ́ yẹn lẹ́kọ̀ọ́ tààrà àwọn náà ni bàbá wa Fadilatu Sheikh Alhaji Misbahuddin abdulgani ọlọ́run ò ṣebi salamullahi aleykum wa rahmatulahi wa barakatu. wa aleykum salam wa rahmatulahi wa barakatu. àdúpẹ́ pọ̀ pé a pè é ẹ sì dá ọlọ́run lóhùn ọlọ́run musa máa dẹ́yìn náà lóhùn ọlá nẹ́bí lọ́dọ̀ ọlọ́run la ilaha illallah. afa àwa ẹ̀dá kun láàárọ̀ yìí tí mo fẹ́ ká yẹjú òun náà ni ọ̀pẹ ọ̀pẹ kí là ń pè ní ọ̀pẹ gan-an àwọn àwọn olódìsáàfù ká dúpẹ́ fún un báwo la ti ṣe dúpẹ́ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نعمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه نعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له a fi orúkọ ọlọ́run bá wá ìsọ̀kúrò ní ọ̀dọ̀ àṣẹ ìtọ́ni ẹni ẹ̀kọ́ ẹni ìgbé ẹni tí ọmọdé ń sá fún tágbàlagbà ń sá fún kódà àwọn tí wọ́n jẹ́ pé wọ́n jẹ́ abáramóore jẹ́ tí wọ́n sin ọlọ́run àwọn náà tún sá fún ṣàìtọ́ọ̀nù wọ́n á sọ pé èṣù mọ́ ṣe mí ọmọ ẹlòmíì ni ó ṣe ọlọ́run má jẹ́ kí sọ ọ̀rá yìí lọ́dọ̀ gbogbo wa abẹ̀rẹ̀ ní orúkọ ọlọ́run ọlọ́run ọba ọba àjọkẹ́ ayé ọba àsàkẹ́ ọ̀run ọba akẹ́nikẹ́ni lọ́nà méjì yọ kẹwàá ńlẹ ayé ń bìbà yìí gbogbo ẹni tó bá ṣe dáa ni dáadáa ni ni ọba tí kẹni ọlọ́run ni wọlé pé òun jìbìtì ni apààyàn ni àjẹ́ ni oṣó ni kọ́ wa máa rọ̀jò wọn lẹ̀ tàbí kọ́ máa fátẹ́gùn tútù ọba tí ṣe ọ̀fẹ́ rẹ̀ gbogbo èèyàn ni tìmọ̀tọ́ bá dọjọ́ gbé ń ọba tí ó sa gbogbo wa tí ó sa àwọn èèyàn tí ó sọ pé àwọn tí wọ́n jọ́sìn fún mi ilé ayé ni ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam ó ní ilé ayé dà gẹ́gẹ́ bí ẹ̀wọ̀n fáwọn tí wọ́n bá gba Ọlọ́run ọba gbọ́ ṣùgbọ́n ó dàbí àlìjánà fún gbogbo àwọn tí wọ́n bá jẹ́ pé wọ́n bá gbẹ́rù gbọ́n létí láwọn ò sin lọ́hùn nítorí tó bá wù wọ́n ni wọ́n máa ṣe mo rò pé àwọn ní freedom ṣùgbọ́n freedom wọn bí náà ilé ayé lọ́mọ ṣùgbọ́n àwọn tí wọ́n jẹ́ múmi ní ibi mọ́sẹ̀lẹ́ yìí Ọlọ́run ọ̀fẹ́ mọ́sẹ̀lẹ́ yìí Ọlọ́run ọ̀bẹ látara àbẹ̀rù Ọlọ́run kò ní jẹ́ kí wọ́n lè ṣe ní tó bá wù wọ́n wọn ni máa pa àyàn lẹ́kún káàkiri wọn sì ni máa bá àwọn èèyàn ló jẹ́ káàkiri ìlànà tí ànábì wa Muhammad sọ wípé ó ní ń tọ́ka wa lápákò wípé kò sẹ́ni tí ó wù nínú ọkùnrin àtobìnrin wípé à kóbìnrin ó wò kó múra kó fi hòhò ara lẹ̀ kó sírí ẹ̀ lẹ̀ ṣùgbọ́n tẹ́ bá ti láwọn tí wọ́n bá jẹ́ ìyàwó àwọn olùgbàgbẹ́ òdodo kí ni wọ́n máa ṣe wọ́n borí wọn ojú wọn ó tutù ọ̀rọ̀ ẹnu wọn ẹ̀ ti mọ̀ látara wọn wọn à ní ṣe ń tó bá wù wọ́n eléyìí náà la fi ń sọ pé ọlọ́run ọba kẹnikẹni tó bá di ọjọ́ ìgbéǹde àlìkíámà gbogbo àwọn tí wọ́n bẹ̀rù ọlọ́run tó pé ilé ayé yìí gbogbo nǹkan tí wọ́n lẹ́tọ̀ọ́ sí kọ́ ni wọ́n lò wọ́n padà lẹ́tọ̀ọ́ sí tó bá dọ̀dọ̀ ọlọ́run wọ́n padà wọ gbàdẹ̀rà àlìjánà ìnáà la fi sọ pé ọba ọba àjọkẹ́ ayé ọba àsàkẹ́ ọ̀run ọlọ́run musa ṣe wá ní èrò àlìjánà tó bá dọjọ́ ìgbéǹde àlìkíámà ọlá pẹ̀lú orúkọ ọlọ́run lẹ́yìn ìgbà tí a ti sọ gbé àwọn ọ̀rọ̀ yìí a dá ọpẹ́ fún ọlọ́run ọlọ́run ọba àwo ọba tó yẹ pé òun náà ni ọpẹ́ tọ́ sí ọba tí kìí jẹ tí kìí mu tó yẹ pé n tó ní ìdí lọ́dọ̀ wa ni pé ká máa dúpẹ́ fún un so orí ta tọ́lọ́run bá ṣe fún ẹ ó kéré àbò pọ̀ inú òròrí tó mú wá tó fi rí pó kéré yìí ń tọ́ yẹ kó dúpẹ́ fún ni wípé lábẹ́tọ̀ pé ọpẹ́ ni fún ọlọ́run ọba tó pé òun lọ́ba ọpẹ́ òun ni ọba aláforíjìn ọlọ́mọsá àforí ẹ̀ṣẹ̀ wa jìn wá òun náà ni ọba tó yẹ pé agbọ́kànlé wípé àgbà pé ọ̀kan ṣoṣo ni ọlọ́run ìjẹ́rìí yìí náà ló jẹ́ kó ń kálukú kẹnuró kákáraró kákójú dúró nígbà tí wà nù oṣù Ramadan lẹ́yìn tó jẹ́ kó ń kálukú àfi gbogbo ara gba àwẹ̀ ìdá mẹ́wàá ti lọ ìdá mẹ́wàá náà tún parí lẹ́ni òun kálukú wá wà lẹ́nu tó fojú sọ́nà fún kíni oṣù òru abiy lẹ́yìn tí a mọ̀ wọ́ òru abiy náà kiri ọlọ́mọsá fi wá sí kòǹgẹ́ rẹ̀ àwọn hmm? ọlọ́run ọba ní olùgbọ́kànlé olùfẹ̀yìntì ọlọ́run a ti fẹ̀yìntì ọlọ́run má disappoint wa àwọn tí wọ́n mẹ́ má jẹ́ kí wọ́n béèrè lọ́wọ́ rẹ pé kí là ń kírun sí má jẹ́ wọ́n béèrè ìjẹ́ mùsùlùmí lọ́dọ̀ wa ṣàánú ọlọ́run kọ́ wọlé ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam lẹ́yìn eléyìí ẹni tọ́lọ́run ni ó mọ̀ náà kìí ṣe gbogbo ní tá a sọ ló kọ mùsùlùmí láwọn tí wọ́n ń gbàwẹ̀ tí wọ́n ń kírun àìmọye èèyàn tó yẹ pé mùsùlùmí ó kọ mùsùlùmí ló ń jẹ́ ó sì ń jọ̀sán ọba tó fi wá mọ̀nà yìí ọlọ́run mọ́ sí wa lọ́nà láéláé bí wọ́n bá gbé spíkà wá àṣìṣe ti ẹlòmíì wípé à gbọ́ lọ́hùn gbọ́ gbànà bí gbọ́ tí ọba ní gbọ́ kò ní gbọ́ nítorí pé ó ti wà nù kádàrà rẹ̀ pé ọmọ náà ni ọlọ́run mọ́ bẹ́ẹ̀ ni ẹni tọ́lọ́run bá bá lọ́nà kọ̀sẹ̀ tí ó mọ́ fọ̀nà mọ́ bẹ́gbẹ̀rún èèyàn bá dìde sọ pé ọ̀nà rẹ̀ ọ̀nà rẹ̀ wọ́n yàjọ sọnù papọ̀ ni iná ní gbogbo àwọn tá a bá jẹ́ olùgbàgbọ́ òdodo láàfin wọn ọbẹ̀ lọ́wọ́ ní gbogbo ìgbà ipò ọlọ́run àti gbogbo tí ń jẹ́ àpadà sí burú ntọ́ba rí wulẹ̀ kọ́ sọ́rọ̀ ẹ̀dá ọlọ́run má fi kàn wá láéláé ọlá anábì wa Muhammad ọlá ilá ìlọ́lá ọlọ́run má ṣì wá lọ́nà o kò ṣàánú wa mo kí gbogbo àwa ará ilé pé a kú òǹgbẹ o gbogbo mùsùlùmí àgbáyé ọlọ́mọsàjẹ́ ká sọ̀pọ̀ ọdún láyé àmín mo kí àwọn àfọ́ àwa abdulkadir ọwọ́ àdúrà ọlọ́run ò mọ́sà ṣe àlékún gbígbà àdúrà ọlá ànábì wa Muhammad ilé iṣẹ́ Orísun ọlọ́mọdé kó bàjẹ́ láéláé ọlá ànábì gbogbo àwọn òṣìṣẹ́ tí wọ́n wà nínú iléeṣẹ́ náà ọlọ́mọ́sá gbàdúrà ẹni kọ̀ọ̀kan ọlá ànábì wa Muhammad mo kí àwọn gbogbo àwọn bàbá wa tí wọ́n jó ní wàásí ní gbogbo inú Ramadan ní lórí tẹlifíṣàn káàkiri àwọn bàbá wa Mudirul Markaz àti àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ní gbogbo ìlú ní gbogbo state ọlọ́mọ́sá gbàdúrà yín mo àwọn bàbá wa Idris Olúkáyọ̀dé Fágbàyí nínú ìjọ àwọn arúlé Islam Ọlọ́run mọ́sàjẹ́kẹ́ ẹ àwọn bàbá wa Barrister Ọ̀jẹ́ládì the President General fún ìjọ àwọn arúlé Islam Ọlọ́run mọ́sàjẹ́kẹ́ ẹ ṣe máa kí gbogbo àwọn mùsùlùmí káàkiri àgbáyé bẹ́ẹ̀ Ọlọ́run mọ́sàgbàdo ẹnì kọ̀ọ̀kan wà ìjọ tó ń kálukú wà sọ sáà ti rí pé mùsùlùmí ni ẹ hmm. ìwọ náà ṣe dáadáa have hmm. a good relationship with your colleagues with your Muslim brothers and sisters so that wọ́n á fi lè sọ pé ah Islam ẹ̀sìn ni hmm. ìwà tó dáa lọ́lọ́run fi ròyìn ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ẹ̀nà ìjẹ́ká níwà tó dáa pẹ̀lú àwọn èèyàn wa pàápàá jùlọ inú Ramadan ní ọlọ́run mọ́sàjẹ́kẹ́mi wọ́n sọ̀pọ̀ ọdún náà láyé ànábì wa Muhammad sallallahu alaihi wasallam náà ọpẹ́ kí là ń pè ní ọpẹ́ bàbá hmm. torí wọn pé ìtẹ́sìn gan nísìn ẹ ti fi yé wa nísìn èèyàn dúpẹ́ fáwọn olóore ni gbogbo àwọn tẹ kàkàlẹ̀ ní sìn àwọn ni ẹgbẹ́ àwọn eléyìí ìgbọ̀nà mọ́ dúpẹ́ fún wọn torí náà àwọn tí so re sọ̀rọ̀ to tó ń wa ní gbogbo ìgbà ni ìdí nìyẹn ta fi mú wa ọpẹ kila kí là ń gan. n ma pe pè ní náà ni ìfòore hàn hmm. fẹ́ni tó hmm. ó pín méjì ni ọlọ́run tó bọ́ńkálùkù ṣe wà yìí gbogbo àwọn tí wọ́n ń gbọ́ mi tó ń wò wá láti ilé nínú orí ọlọ́run ọba ni hmm. torí pé tí ó bá lójú kí ló fẹ́ fi wò wá ẹni tí ó bá létí kí ló fẹ́ fi gbọ́ ọwọ́ pọ̀ bẹ́ẹ̀ lórí tọ́lọ́run ọba ṣe fún wa ẹni tí ọ̀kan bá yẹ̀ nínú gbogbo àwọn tó ń jẹ́ oríkèéríkèé ara fún yọmọ yìí pé á ah, gbogbo tọ́lọ́run ọba ṣe fún wa oore ni hmm. kódà wàá mọ̀ pé kó o lọ sí balùwẹ̀ kó wẹ̀ kó yán kankan kó tún wọlé pẹ̀lú àlàáfíà oore ni hmm. tọ́ ọ̀wẹ̀ tán kó tún mọ mí túpetúpe oore ọlọ́run bá pọ̀ tó yẹ pé àlè kà tán hmm. bẹ́ẹ̀ náà wà ní tá a bá jẹ́ pé ọlọ́run tá a bá tọ́lọ́run bá ṣe ni lóore àfi ká dúpẹ́ fọlọ́run hmm. ọlọ́run yìí ṣe ni lóore ká lọ́mọ dúpẹ́ fún yàn ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ pé ọlọ́run ló so oore fún wọn ṣùgbọ́n èèyàn ni wọ́n lọ dúpẹ́ fún bóòlù sì fẹ́ róore mí ìgbà padà lọ́dọ̀ ọlọ́run nígbà tó yẹ pé ìyìn tó ṣe fún ẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ òdùpẹ́ rẹ̀ òdùpẹ́ rẹ̀ wọ́n sì wò pé orin kan ah, ibẹ̀ nìkan ló kọ́lé mẹ́wàá yìí èmi ò sì tí ì kọ́ kankan n tó mọ ẹ kó o lè rò pé ẹnìkan kọ mẹ́wàá ìwò tí kọ kankan nínú orí Ọlọ́run ọba ni. Hmm, ẹlòmíì ò ní làákàyè tó ìrònú bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni owó ìwèrè ní títì hmm. kò sí tó fẹ́ẹ́ fi ronú. débi pé ó tó bá rí ẹran tí wọ́n dà sójú títì ọ̀pọ̀lọpọ̀ ìgbà orí àkìtàn ni wọ́n ti jẹun. ọba tí ò kàwọ́ mọ́ wọn pípọ̀ náà mọ̀ jẹun lórí àkìtàn o sì dúpẹ́ fọlọ́run. alhamdulilayi. Hmm. èkejì èèyàn dúpẹ́ fẹ̀dẹ̀ ẹgbẹ́ rẹ̀ hmm. wípé olóore mi ní kò dúpẹ́ fún nítorí pé tó o bá dúpẹ́ fún o ò ní rí mi gbà hmm. ẹni tí o bá dúpẹ́ fún ọlọ́run kò ní lè dúpẹ́ fèèyàn nítorí pé ọba ọpẹ́ lọ́lọ́run ṣùgbọ́n lọ́dọ̀ ara wa náà àfi máa dúpẹ́ fúnra wa náà ni ọ̀rọ̀ tẹ mú wálẹ̀ kan nígbà bẹ̀rẹ̀ ọ̀rẹ́ pé làyín sakartum láàzídànákùn hmm, wọ́lá in kafartum inna àdábì laṣadid ipe ọlọ́ni láàzídànákùn sásọ tẹ ò tí pé mẹ́wàá ni òfin fẹ́ dúpẹ́ torí pé tó bá ti tó bá wọ̀ kan wàá fọ́ kò tó wọ̀ kejì lòfin fẹ́ dúpẹ́ tọ́lọ́ ń bá má láàfíà lọ fẹ́ ń kọ́ ìwé orí iná tó jẹ́ pé ó ní aṣọ asọ́kúnnú kọ́bọ̀dù wọn ṣùgbọ́n wọ́n ń bẹ ní hospital lórí pé ó sì gba síbì kan tí ò lè jẹun èyí tí ó mú kọ́ ọmọ dúpẹ́ náà ní wípé ṣé o tiẹ̀ pé ah, mo wà lálàáfíà mo sì wà láyé láàfọ́ olórin kan sọ pé alhamdulillahi rabbil alamin nàlá ìní àmì bíbàkọ́ ìhó ìfẹ́ ìjásádì ìní àmì bíbàkọ́ ìhó ìfẹ́ ìjásádì. ó ní orí eh, alhamdulillahi rabbil alamin nàlá mo dúpẹ́ fún ọlọ́run ọba àgbáyé lórí kíni alhamdulillahi rabbil alamin nàlá ìní àmì ìbíbàkọ èrò ìfèlè jásádì ìní àmì ìbíbàkọ èrò ìfèlè jásádì. ó rí òdúpẹ́ lórí pé ìdẹ̀rọ ọlọ́run tó ṣe fún ẹ lórí pé hmm. ìwọ náà sì wà láyé lónìí tí o bá sẹ̀mí lára rẹ mọ́ kí lo fẹ́ fi dúpẹ́ kí lo fẹ́ fi gbà wẹ̀ torí ìdí èyí ọpẹ́ ṣe pàtàkì ká máa dúpẹ́ fọlọ́run hmm. Hmm. ọlọ́run sọ fún aláìkan nínú Al-Qur'an al bada ausbila imina shaitani rajim bismillahi rahmani rahim ní quran 2 verse 152 fifty two ó ní faskuru ni ó ní ẹ máa rántí ó ní ẹ máa rántí èmi ọlọ́run. fàdíkùrú ní àdìkùrùkù wàṣíkùrú ni wàlá tẹkìfòrò. ó ní faskuru ni. sẹ́ríkẹ́ tó tu àyà yẹn kẹ́ ẹ tó tu torí pé kí ni ọ̀rọ̀ ọpẹ́ ńlá lọ́lọ́hàn ọba mi sọ ẹjẹ́ àdókè lọ́hùn náà ẹni tí wọ́n wá ń lé àfa àwọn Misbahuddin ọlọ́hùn òṣèlú là ń gbádùn ni ẹjẹ́ ká dókè lọ́hùn kábọ̀ tá a bá padà dé látòkè lọ́hùn wọn wà farabalẹ̀ tú àyà ní fún wa ṣe wọn kú kalẹ̀.